على رسول الله وآله ومن والاه واتبع هداه إلى يوم القيامة Ọlọ́run bá wa san àwọn àbáwá ìmáà lẹ́sìn ìgbòmìnirí pẹ̀lú ọ̀rọ̀ owó nílé kí wọ́n sọ fún wa. Ìbéèrè tí àwọn bàbá wa béèrè lẹ́ẹ̀kan pé a kìí pín sọ́nà méjì. A ní gbólóhùn tí Yorùbá máa ń sọ pé ìbìtà eh, àti máa rá sọ ọlọ́run sọ wà ìbìtà àti máa rá sọ ọlọ́run sọ wà àwọn wá fi ìpé ṣáàdù àyẹ́ kọ̀rẹ́kì báyìí tó bá kọ̀rẹ́kì ìmòlà ti máa rá sọ tàǹsọ ìmòlà ti máa rá sọ sígíní tàǹsọ èdè yìí nínú àdúrà Yorùbá ni àdúrà tó sì ní láìpínlẹ̀ ìbí àti máa rá sọ nígbà tá a fẹ́ sùn lálẹ́ à ń tilẹ̀kùn lé wa kí ló dé tá a fẹ́ ń tilẹ̀kùn kó lè bàa nìmọ̀ kan àwọn ọmọdé à ń ṣọ́ra wa náà nù àwárò pa wa mara wa sún bẹ́ẹ̀ ni ní kó wa máa ṣọ́ wa àwárò ibi àtàbàrà sọ́nù àtàwọn tó bá tó bá jẹ̀bẹ̀ bàtà táwọn wọ̀ sẹ́sẹ́ àrùpa ara sọ́nù ìgbéyà kí nǹkan lè máa kó lè máa gùn wa lẹ́sẹ̀ àmọ́ tó ń ti bàtà nǹkan lè gún wa bí nǹkan ò lè gún wa àwọn ibi tá a lérò pa àti mara sọ́nù àmọ́ dágbà ti wá dáa ni pé ó ń júwe pé àròpá mara sọ́nù ìwọ ni bí òṣọ́wà tán bá níbi tá àti mara sọ olówá pọ̀jù olúpọ̀jù tẹ́ pé àmà ara sọ́lẹ̀ àmà bá ti lè ṣọ́ra wa tàbí ẹni tí ó sọ wa alìmọ̀ lọ ní ẹ̀dà kí la fi mọ́ ń sọ́ra tí wáyà náà lè mọ́jà àìwà ẹwọ orí ilẹ̀ tá rìn ilẹ̀ lè lanu kó gbéyàn mi àbí ò lè lanu ó lè lanu gbéyàn mi

jahadil bala yàtà awádú min jahadil bala abúrò rẹ̀ rárá nẹ́gbà muhammad sallallahu alaihi wasallam anábì ma ń kanlẹ̀ kanlẹ̀ wá sọ ní pé ọlọ́run àdánwò tó lágbára ọlọ́run dákun mọ́bì kàn mí tara ní sàdúrà yìí anábì muhammad sallallahu alaihi wasallam so ọ̀rọ̀ mọ́ta fún alágbóyè ọ̀rọ̀ yẹn so oore làdánwò látara pé ọlọ́run mọ́ tí ó fi dí fún wa àmọ́ lọ́jọ́ ti wá tóore ní àwọn òní lóore àwọn ọmọ lọ́wọ́ náà ló jẹ́ a pé ní àdánwò mọ́ pé a ní gbọ́ mọ́tò ẹnìkan lásìlẹ̀ntì ó kán lápá ká ní á ah, oore oore ọlọ́wọ́ pàtí tẹ̀lẹ̀ sí ni wọ́n ní bàtà wò wá báyàn táwà lè ṣe jùjúrù ṣúkiri ẹ̀rakùn pẹ̀lú dáwì yìí ní èyàn bá bímọ èyàn kọ́lé èyàn gbọ́rọ̀ òdùnú ó là á máa ń ṣe jùjúrù ṣúkiri ọlọ́mọdé àpò alábọ̀ ọlọ́run Àwọn tí a rẹ̀ ní ìbéèrè, ẹ̀rẹ̀ kan ní orí ọwọ́. Bá àbájú wá rí mọ́ torí àṣùkò. Ah. kámọ̀ tó wọ̀ kámọ̀ pàṣẹ bí wọn. Àmín. Ah, Àmín.